aláròye máa wí o. ìkúnlẹ̀ abiyamọ o ìjàmbá mọ́tò mú ẹ̀mí èèyàn méjì lọ lórí ọ̀kadà ní bọ́lọ́run dúró èèyàn méjì ni wọ́n bá ikú òjijì pàdé tí ẹnìkẹta wọn sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lẹ́yìn tí ọkọ̀ akọ́wọ́rìn kan kọlù wọ́n lórí ọ̀kadà tí wọ́n wà lágbègbè bọ́lọ́run dúró níjọba ìbílẹ̀ ìlà oòrùn Oǹdó lọ́jọ́rùú wẹ́sì Wednesday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún 2024 yìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ló wáyé láàrin ọ̀kadà kan tí nọ́mbà rẹ̀ jẹ́ NND 218PC àti ọkọ̀ Toyota Hilux kan tí kò ní nọ́mbà rárá lábúlé kan tí wọ́n ń pè ní ẹlẹ́mọ̀sọ̀ èyí tó wà lójúnà mọ́rọ̀ọ̀sẹ̀ Ondo sí Àkúrẹ́ ẹnìkan tó wà nítòsí lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ṣàlàyé fún aláròye pé eré àsápajúdé tí ọ̀kadà àti ọkọ̀ Toyota náà sá ló ṣokùnfà ìjàmbá ọ̀hún èyí tó fẹ̀mí àwọn méjì ṣòfò láìròtẹ́lẹ̀ ó ní òun ṣàkíyèsí pé ṣọ́ọ̀ṣì kan ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta èèyàn ọlọ́kadà náà pẹ̀lú àwọn èrò méjì tó gbé lẹ́yìn tí ń bọ̀ láti ọ̀nà bọ́lọ́run dúró tí awakọ̀ Toyota àti ẹni tó tẹ̀lé sí ń bọ̀ láti ọ̀nà ìlú Ondo ó dàbí ẹni pé Àbújá ni wọ́n ń lọ ní tiwọn. ó ní àsìkò tí ọlọ́kadà yìí fẹ́ sáré yọ ọkọ̀ tó wà níwájú rẹ̀ sílẹ̀ láì wo ọ̀nà dáadáa kó tó ṣe bẹ́ẹ̀ ló pàdé ọkọ̀ Toyota tó náà sáré burúkú bọ̀ lójú ọ̀nà tirẹ̀ ó ní kò sí bí awakọ̀ náà ṣe fẹ́ ṣe tí kò ní kọlu ọlọ́kadà ọ̀hún nítorí ọ̀rọ̀ náà ti pọ́ sí pàjáwìrì bẹ́ẹ̀ ni kò sí bó ṣe fẹ́ pẹ́wọ́ fún un mọ́ lójú ẹsẹ̀ ló ní ọkọ̀ náà ti tẹ àwọn méjì pa tí ẹnìkẹta wọ́n sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run títí di àsìkò tá à ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ ọkọ̀ Toyota náà nínú èyí tí awakọ̀ kan pẹ̀lú ọlọ́pàá kan wà nínú rẹ̀ ló ní wọn kò dúró rárá lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà nítorí ìbẹ̀rù ó ní bí ọkọ̀ náà ti kọlù wọ́n tán ló gbé eré burúkú dà sí i tó sì ń sá lọ. Aláròyé gbọ́ pé àwọn èrò tó ń kọjá lọ lásìkò náà ni wọ́n padà kó òkú àwọn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn lọ sí mọ́ṣúárì tí wọ́n sì tún gbé ẹnì kẹta tó farapa lọ sí ọsibítù fún ìtọ́jú